ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi ibi tí mò ń ṣàlàyé SSC mathematics from zero to guru so ní òní wọn máa tẹ̀síwájú níbi tí a dúró sí màá máa ṣàlàyé bó ṣe lè solve àwọn equation tó ní indices nínú nínú fídíò eléyìí tó kọjá mo ṣàlàyé àwọn òfin oríṣiríṣi tí ó rọ̀ mọ́ indices mo dẹ̀ ṣàlàyé bó ṣe lè lo ọ̀pọ̀lọpọ̀ wọn má ṣe gbàgbé fi wọ́n sí ọwọ́ ọ̀tún rẹ kó má fi ṣe kíni o fi wọ́n sí ọwọ́ òsì rẹ kó má fi jẹun. So lónìí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú indicial equation ta bá ní indicial equation òhun ni equation kan tó wà ní kíni o tó wà ní index form gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní irúfẹ́ equation báyìí example if a raised power one over three is equal to five find a ó rí i pé tó bá wò a raised power one over three ó jẹ́ kí ni o ó jẹ́ fractional index àbí equals to five ó tún wà ní equation nínú torí ẹ̀ la fi ń pè ní kí ni la fi ń pè ní indicia equation bó o láti wá sọ́ọ̀fù irúfẹ́ irú nǹkan báyìí láti sọ́ọ̀fù rẹ̀ kò le rárá àwọn òfin eléyìí tá a ti kọ́ síwájú òun náà ló mọ̀ ọ́ lò alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a bá ní a raised power one over three is equal to five sọ pé tó bá ní a raised power one over three òun là ń pè ní cube root ohun tá a fẹ́ wá ń bì báyìí òun ni kíni o òun ni a wa so ti yé báyẹn ohun tí sì ń dá a tí ò jẹ́ tí mọ̀ òun náà ni kíni òun ni cube yìí má dẹ̀ tó fi lè pa cube root òun náà ni kíni kó cube so ti yé báwọn so tí bá ní square root of nine so ti yé ohun tí mo fi lè pa square root yẹn náà ni pé kí n ṣe kíni o kí n square both sides so ti yé òun ni reverse kinní wọn so ti yé wa so ó mean pé tá a bá fẹ́ gbé cube root kúrò ńbẹ̀ kí la fi gbé kúrò ńbẹ̀ o so a cube but a ní cube left hand side nìkan so ti yé a ní sọ pé òun nìkan la lò fún torí àìsàn àti ní equation má dẹ̀ gbàgbé ní ta bá ṣe fún Táyé a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ṣe fún Kàǹdé o kò mọ́ dájà lẹ̀ so ti yé wa báyẹn ìjẹ́ tí eléyìí bá rí bẹ́ẹ̀ n tó ṣe ni pé kí o take keep of both sides Abi. So let me ọ you. one over a raised by three everything raised by three n tó ṣe fún Táyé ó gbúdọ̀ ṣe kí ni náà ó gera wọn àbí tó bá lo power rule rẹ sọ pé order dà gẹ́gẹ́ bí ká ní one raised by three multiply by three three o gera wọn àbí so you fún ẹ a is equal to five raised by three is five times five times five which is equal to one twenty five ó mean pé a meal one twenty five ni wàá dẹ̀ ri pé tó bá yẹ̀ ẹ́ wò nínú eléyìí ṣo mọ̀ ní a raised one over three so a ló jẹ́ kí ni a ló jẹ́ five àbí a dẹ̀ ti mọ̀ pé one wá níbí jẹ́ one twenty five So, mọ̀ pé one twenty five raised to one over three pẹ̀lú òfin yóò mọ jẹ́ cube root of one twenty five that is kí ni nọ́mbà tó jẹ́ pé máa máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta tí yóò mọ fún mi one twenty five ó rí i pé five náà ni so òun náà ló fi ṣe kí ni òun ló fi fún wa ní five ṣó ti yé wa báyẹn ó yá fún ọ mìíràn tá ní four raised power y if four raised power y is equal to zero point one two five find y eléyìí náà kò tún le rárá ó sì rọrùn lọ́pọ̀lọpọ̀ bó ló ṣe ṣe eléyìí òun náà ni pé kí ni o a ní four raised power y kọ́kọ́ dá in tó wà lápá ọ̀tún rẹ̀ yìí kọ́kọ́ da padà sí fraction yóò máa fún ọ ní four raised to power y is equal to one twenty five over one thousand àbí bẹ́ẹ̀ kọ́ ni ó rí i pé five lè lọ ń yìí yóò kù twenty five ó tún lè lọ ń báyìí yóò kù two hundred àbí five tún lè lọ ilé yóò kù five ilé yóò kù kíni o ilé yóò kù forty five tún lè lọ five year one five year eight so yóò wá jẹ́ one over eight ó ri pé to bá wo apá méjèèjì four raised power y is equal to one over eight ó wá ronú sí pé kí n tí mo lè ṣe tó fi jẹ́ pé màá fi ní màá fi convert àwọn méjèèjì sí kí ni o wàá fi gbé wọn lọ sí index form táwọn méjèèjì ó sì fi ní base kan náà so mọ̀ pé four a lè gbé sí index form ní kí ni o eléyìí tó ní two so o sì lè gbé eight náà sí index form in terms of two àbí four ní index form kí ni ó mọ fún ọ two raised power two àbí eight náà two raised power three ní tó bá gbàgbé nínú fídíò alákọ̀ọ́kọ́ mo ṣàlàyé bó ṣe lè gbé nọ́mbà lọ sí index form omi ìpele ọmọ fún mi ní kíni o two raised power two sọ pé four ní two raised power two everything raised power y equals to one over two raised power three so ti yé wa báyẹn tó bá rántí ó rí pé kí leléyìí jọ so pẹ̀lú ohun tá a ti ṣe ní tẹ̀síwájú òun náà ni pé kíni o tàbí tí n bá tiẹ̀ tí ì fẹ́ dára mi láàmú ó kó má fi dàrú ká pé eléyìí nísìnyí ká pé eléyìí n ò tíì kọ́ ọ̀ kí n kọ́kọ́ lo òfin un fún un. Mò ń bọ̀ ká pé mo kọ́kọ́ lo òfin fún un so forest power, per y ó rí i pé kí leléyìí jọ nínú òfin rẹ̀ ó rí pé ó jọ negative index òhun ni pé tí n bá ní a raised per minus one so mọ̀ pé ó ní kí n má dàá láàmú yóò máa jẹ́ reciprocal a ẹ̀hẹ́n ó mì pé one over eight ń bì báyìí kí ni ibo ló ti di one kó tó di one over eight ibo ló ti wá láti eight raised power minus one mi pé mo lè eléyìí pa eight raised power minus one àbí ẹ̀yà tó bá gbọ́ ọgbọ́n sí index ńkọ́ eléyìí ó jẹ́ two raised power two which is four àbí raised power y eléyìí ó two raised power three which is eight raised power minus one so ti yá báyìí so interlo ń bì báyìí so òun ni interlo ń bì báyìí a lo kí ni negative index pàápàá níbí báyìí náà ó tún lè lo kíni power rule rẹ̀ wàá dẹ̀ pé power rule ni pé tó bá ní a raised per m everything raised per n òun ni pé kó má dà rẹ láàmú wọ́n mọ multiply àwọn méjèèjì papọ̀ ó mì pé àwọn arákùnrin tòkè yìí wọ́n mọ di kíni o two raised power two times y is equal to two raised power three times minus one so yóò máa fún wọn ní kíni two raised power two y is equal to two raised power minus three ó ri pé base wọn ti papọ̀ tán bá ti papọ̀ kò lè fi gé ra wọn equate the base so yó ma wá fún ẹ ní kíni o two raised power two y so is equal to what two raised power minus sorry a ti fẹ́ fi gé ra wọn àbí tá a bá fi gé ra wọn yó kù two y eléyìí gé wọn is equal to h is equal to minus three so two y is equal to minus three. So but tí mo two y is equal to minus three then my y will now be what? Minus three divided by two. Minus three divided by two. Ó di pé kò le rárá. Jẹ́ So if nine raised power two x plus one equals to eighty-one s minus two. So divided by three raised power x. Find x mo ṣe ṣàlàyé síwájú tó bá ní irú nǹkan báyìí ó rí i pé o ò tiẹ̀ lè tíì lòfin kankan torí béèsì wọn ò ṣe kíni o béèsì wọn ò papọ̀ ọ̀ọ́yá ronú sí ọ̀nà tó o lè lò tí béèsì wọn ó fi papọ̀ sọ mọ̀ pé three ni o tún lè kọ nine yìí náà kóun náà wà ní in terms of three tí ó jẹ́ three over two àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eighty one a express òun náà in terms of three which is three over four ǹjẹ́ tí eléyìí bá yẹ ọ́ ọ̀ọ́yá dá eléyìí padà síbẹ̀ omi go now. máa jẹ́ three raised by two Yeah, everything raised by two x plus one equals to yeah. three raised by four s raised by minus two uh, raised by s minus two divided by three raised by x oya tó bá wo ẹ̀gbẹ́ òsì rẹ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ o tún lè dá eléyìí padà tó bá lòfin ó rí i pé division leléyìí má dẹ̀ gbàgbé pé a raised m divided by a raised power n gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú yóò máa jẹ́ a raised power m minus h minus n so ìjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ ni pé mo lè tún eléyìí kọ tí ó máa jẹ́ three raised four s minus two minus x tó ti wà báyẹn tó bá lo òfin power law má gbàgbé pé òfin yẹn n ta lò bíbáyìí ni kíni o a raised m divided by a raised n agbàgbé pé òfin power law ni pé tí n bá ní a raised m everything raised power n kí ni ó mọ jẹ́ a raised power mn ó rí i pé mo lè tún eléyìí sọ tí ó jẹ́ three raised power two into two x plus one equals to two raised power four into x minus two minus x ó yá tí n bá lo òfin bí yóò jẹ́ three raised two times two x four x plus two four x minus eight minus x. Ǹjẹ́ tí o bá pa wọ́n papọ̀ eléyìí ó fún wọn ní four x minus x that's three x minus eight so lẹ́yìn rẹ̀ ó ri pé base wọn ti papọ̀ tí wọ́n bá ti papọ̀ equate it equate the base ó fi wọ́n gé ara wọn tó bá fi gé ara wọn arákùnrin yìí ó gé eléyìí kí ló kù tí ní nílẹ̀ four x plus two is equal to three x minus eight is equal to three x minus eight So if you now collect your like time tó bá gbé arákùnrin wá by to tó na eléyìí náà wá bí x minus three x is equal to minus x minus two so x is equal to minus ten. Ó rí i pé kò rújú rárá n tá n kàn ń ni kíni o àwọn òfin wa tó bá ti lo àwọn òfin rẹ̀ ó dẹ̀ ṣe kíni ó fi wọn fi ṣiṣẹ́ ṣe. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbà ọ́ lọ sínú àwọn past question rẹ kó dẹ̀ solve àwọn question eléyìí tó jọ mọ́rú eléyìí náà tó o bá ṣì gbádùn fídíò mi má dákun má gbàgbé láti like ẹ̀ kó dẹ̀ bá mi subscribe pẹ̀lú bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀, wọ́n máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.